Exercise 1, columns 1 and 2 only. Ọ̀pá. Mo fẹ́ ọ̀pá. Ìwé. Mo fẹ́ ìwé. Ọ̀kẹ́. Mo fẹ́ ọ̀kẹ́. Okay. owó mo fowó ọkọ mo fọkọ igbá mo fẹ́ gbá. ọ̀pá mo fẹ́ ọ̀pá. ìwé mo fẹ́ ìwé ọkọ mo fọ́kọ owó mo fowó.